أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أتي a أتي أتي ọpẹ́ àti ẹ̀yìn àti ìtọrọ kí a ti gẹ̀ fún ni à ń sọ fún gbogbo oníkúlùkù tí a jẹ́ onínáwó tí ètò náà fi ń tẹ̀síwájú à ń sọ fún wa pé jazakumullahu khairan ẹ̀sìn dáadáa láyàtọ̀ kìyàmà ọlọ́run kí ọba wa sẹ́ fún yín pàápàá jùlọ níbi tí a bá wọ̀ náà dé yìí àti bá a dé ìlàjì ọ̀nà ọlọ́run má jẹ́ kí ó takú síbẹ̀ ọlọ́run jẹ́ kí a gbà jálẹ̀ bákan náà ni nípa àwọn ẹ̀bùn tá a ní láti ibi ìjẹta àwọn ìmáàmù pé láti bí ìjẹta nísìnyí à ń sàṣọ ẹ̀mú báàgì kọ̀ọ̀kan fi ṣe ẹ̀bùn fáwọn èèyàn. lónìí tá a bá ti parí òun náà ti wà nílẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ pẹ̀lú tíra ẹ̀sìn muslim méjì nínú èyí tí arábìnrin kan tí ó kó fún wa òun náà wà nílẹ̀ ọlọ́run kí ojú kẹ́nìkọ̀ọ̀kan wọ sórí rẹ̀. àmín lórí àkòrí pé ọ̀kan nínú ìròyìn àwọn ẹni àlìjẹ́nà yìí tá a wà ń bẹ̀ òun náà ni pé àwọn tí ó jẹ́ ẹni àlìjẹ́nà wọ́n sọ ìjọmọlúàbí wọn wọ́n sì dáàbò bo abẹ́ wọn nípa pé báwo ni àwọn òsínì jẹ́ ẹni náà sùlátà ń torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé wọ́n jìnà kúrò níbi ìsìnà níbi àkórí ìbánisọ̀rọ̀ tí a wà iná ní eléyìí àwa bá a débi ìyà tí ń bẹ níbi ìsìnà nílé ayé ń bí ìyà tí ń bẹ ń bẹ àbí Allah subhanahu wa ta'ala kó jí gbogbo ẹni tí irú àmọ́dí báyìí àmọ́dí ìsìnà ń bẹ lára ẹ̀ kí ọlọ́run ọba kí ọba wa mú kúrò kúrò nínú ẹ̀mí wọn àti inú ojú wọn àtẹnìkọ̀ọ̀kan wa. àmín. ọlọ́run má jẹ́ wáyà o. àmín. kọ́lọ̀ sì jẹ́ kí gbogbo ẹlẹ́ṣẹ̀ kún ronúpìwàdà torí pé eléyìí náà ló kún fa ohun tí ayé fi ń ṣe kíni táyé fi ń polúkú musu. kódà ọ̀pọ̀lọpọ̀ ní pè pé a rẹ̀ ń tẹ́kọ̀ ìdí ń ṣẹlẹ̀ sí i tí wọ́n ń béèrè pé báwo láàṣì ọlọ́run kọ́ bá a tó gbogbo létí ń dàrú látara rú ọ̀ràn báyìí Naam, Allah subhanahu wa ta'ala nínú ìjìyà ń bẹ fún sisi ita ìtàmọ̀ si nílé ayé ń bí nígbà tá a dákẹ́ lánàá pé ìpele ìpele náà nìyà tí ń bẹ fún onísìnná. Alákọ̀ọ́kọ́ ń bẹ mọ̀ jẹ́ je tako ohun àbí àlàyé ẹ̀sìn tí ó múnádóko ǹjẹ́ alákọ̀ọ́kọ́ tẹ́kọ́kọ́ dẹ̀ tọ́ba jùlọ gbàgbọ́ òdodo iná ọlọ́run bá ní kí a ṣe é fún lẹ́yìn ìgbà tí a bá ti rí gbogbo àwọn ọ̀gbésẹ̀ tó yẹ ká gbé òun náà ni àyà tí Allah subhanahu wa ta'ala ní Suratul Nur ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin minhuma mi'ata jalda. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní onísìnà lóbìnrin àwọn àfáà máa ṣàlàyé pé torí pé ohun tó ń jẹ́ ní ọrọ̀rùn lọ́pọ̀lọpọ̀ jù àtàrà àwọn ẹni tí àdánwò gbogbo ohun tí mọ́ pèmí lára ni oníwọ̀kuwọ̀ òun ni ó kó bá bùrọ̀dá rẹjúrẹjú olójú ọlọ́rọ̀kọ́rọ̀ òun náà ni ó bẹ́ẹ̀ bá jálẹ̀ ìlẹ́kọ̀ọ́ lọ́kùnrin tí sì na ń bẹ lára ẹ̀ tán bá pé obìnrin obìnrin ní ọ̀sọ̀ fún pé a ẹ̀yin ò ronú ni tẹ́ ẹ fẹ́ fẹ́ mi ni yín àlè pé ìkápá kámọ́fìrà ẹni nílẹ̀ ọ wà lọ́dọ̀ obìnrin kódà nínú ètò ayé gan sọ nìkan rèpo ẹnìkan nínú àwọn ìlọsíwèsì wá wọn wọn ni kó lọ́wọ́ nígbà wàá lọ́wọ́ ni á fi kẹ́nìkan wọ́n lè pé tí wọ́n dè àti tí wọ́n bá dè lọ́wọ́ tí wọ́n dè ní lẹ́sẹ̀ ni wọ́n pe àjẹ́ ah, ah, ah, pé ọ̀rọ̀ rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọn ò dì í mú wọ́n sọ pé ló fi jẹ́ pé nínú òfin títí ayé ibi tẹ́ fi mọ̀ pé bọ́pọlọ àwọn tó kọ òfin yẹn ti pọ̀ tó tí wọ́n sọ pé tó bá ti jẹ́ pé kọ́nsẹ́ǹtì rẹ̀ bá ti wà ń bẹ̀ lọ́dọ̀ tí wọn kì í ṣe kí ni ọ̀sẹ̀sẹ̀ ló pe ẹ síbi ọgbà ni tí ọba ẹ̀sọ̀sọ̀ látàrí báyìí nù sẹ̀rí àti Islam kò sí ohun tí jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti wà legally married ẹ jẹ́ ọkọ àtaya fúnra yín nílànà islam kí a kárí alhaqdu sahih gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ẹ ti dáràn ohun tá à ń sọ yìí ọlọ́run bá ní ọmọbìnrin tí ò tí ì lọ́kọ tí wò ó tí ì sí akídùn nìka tí wọ́n bá jọ lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin míì náà tọ́jẹ́rú rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ẹ fún wọn ní bílálà ọgọ́rùn-ún kan kódà àwọn tí ó lù wọ́n wàlá ta'khudhukum bihima rafatun fi dinillah. àyíká àánú pé ẹja já ẹyọ kakọ́ mẹ́kọ́ jẹ́ ninety nine ọgọ́rùn-ún kan yẹn gbọ́dọ̀ ṣe kínni ọgbọ́dọ̀ pé bílálà tó dáa tí ó wà níwọ̀ntúnwọ̀nsì kò ní tóbi jù kò sì ní kéré jù kódà ẹ máa lù wọ́n lára wọn ni tó bá jẹ́ pé obìnrin ẹ pé kẹ́ẹ́ dé obìnrin kódà mi tó ń bèrè ńlá kan lédè ẹ ní gbàsọ lára rẹ̀ torí pé ọlọ́run tún fẹ́ kẹ́ tún fẹ́ ṣe jẹ níyà fún yẹn kẹ́yìn ní òtún dọ̀daràn lílù tí wọ́n wá lù wọ́n ọlọ́run bá ní níwájú gbogbo èèyàn ní ọ̀jẹ̀ wọ́n dájọ́ ni pé á lu àwọn ń sìn lẹ́kan lọ́la o wọ́n kó wọn lọ sí pápá ní fíìdì ṣùgbọ́n kì í ṣe ohun tí àfa àkẹ́wọ́kẹ́ mú ẹnìkan kó ṣe sì nẹ́tí ọmọ lù lábẹ́ ìkápá olórí ẹ̀sìn tó bá jẹ́ pé níbi tí a ní ìjọba ẹ̀sìn tí àmì ìrù ń bẹ kì í àmì ìrù kóńkó jábélé àwọn jama jama jama o ní kó o fẹ́ ṣe kíni o fẹ́ ṣe nǹkan yìí tọ́ba jẹ́ bi tó pé ọba àlú ń jẹ́ aláṣẹ abẹ́ òun náà ní ń jẹ́ imam àbí arí imam lọ́tọ̀ arọ́ba lọ́tọ̀ tó ní mọ́ lọ kírun ṣùgbọ́n èmi náà ní amirul muminin ló fi jẹ́ pé islam yẹn bẹ láì ní lẹ́ni tí ọmọ gọ́fàrán rẹ̀ tí ọmọ jẹ́ òun náà jẹ́ olórí òun náà wà mọ́jọ ní ọ̀yìn àwọn tí ó jẹ́ àwọn jẹ̀lẹ́d àwọn alùyàn àwọn alùmọ́ bíjọba ayé náà ti ní ìjọba democracy náà ti ní àwọn tó pè ní agbófinró bẹ́ẹ̀ ni ní islam náà ní àwọn agbófinró àwọn tí ọmọ ẹ̀ǹfọ́ọ̀sì lọ ìyẹn àwọn ni wọ́n fún blẹ́là ọlọ́wọ́ bá ní eléyìí tá a ní kẹsẹ̀ yìí kẹsẹ̀ fáwọn ọmọbìnrin nínú ìyá alákọ̀ọ́kọ́ ti ń bẹ fún wọn láyé tọ́jẹ́ pé ọjẹ́ ìjẹníyà ṣùgbọ́n tó ti mọ̀ jẹ́ kàfárà kó mọ́ bá síwájú kó wà lìjẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀mọ̀ ṣẹlẹ̀ àwọn ní ọgbà láti pé wọ́n ṣẹlẹ̀ ìfáwọn ibi tó bá ń lorú ẹ̀ ń lò dájú ẹ̀sìn ọlọ́run ní in kuntum tu'minuna billahi ọjọ́ àti tíra tágbà la yughadiru saghira wala kabira illa ahsaha wa wajadu ma amilu hadira gbogbo tẹ́lẹ̀ bá ṣe pátákọ́ mọ bí ọmọ náà gún lọ á àkáǹtì fún ó ti wà recorded nínú tíra wa ọlọ́wọ́ ni kọ́dà kẹ́sí pé lọ́lù wọn ní fídì lásán wọlé yẹ́sì àjì àdàbà òun àtọ́ ìfàtún mí nàlùmọ́ mi ni ọlọ́ni àwọn tọ́jà olùgbàgbọ́ òdodo tẹ̀fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ kí lílù wọn yẹn kọjẹ́ dárò àwọ̀sájòrò èyí tó ń pè ní deterrent fáwọn others láti mọ́ kọ́pì wọn pé ṣé wọ́n ní ọ̀sẹ̀ sí kó lù ọ ní fíìdì níta gbangba sójú àwọn èèyàn ló fi jẹ́ pé kódà tóbìnrin bá fọwọ́ kọ́rọ́ sọ fọwọ́ ra lórí àbáwọ̀ àlèmọ́ yóò mọ̀ sọ fún mi pé mọ̀ kó bá mi mọ̀ bàtẹ̀ mi jẹ́ o. anabi sallallahu alaihi wasallam lójú ayé anabi èèyàn méjì ni wọ́n execute nípa ti òkú tó rin ilẹ̀ nínú súnà ọwà nù tíráfà wa al-Bukhari gẹ́gẹ́ àìsàn ọ̀dà lẹ́kọ̀ọ́ tó ṣáájú ṣùgbọ́n àwọn igi ẹni wọ́n lọ gbéra wọn bá nẹ́bì torí pé kẹlẹ́rìí mẹ́rin ká tó rí kó tó pé ìṣe àkókò òkú ṣùgbọ́n àwọn làwọn wá wọ̀ pé á ah, olùgbàgbọ́ òdodo làwọn wà nẹ́bì gbẹ́lẹ́rìí dìde lémi kódà nẹ́bì tún béèrè pé so sí èrè sí nǹkan ọmọ sọpọlọ rẹ ọmọ bí ó kò ó ṣe rí lára sẹ́wọ̀n pé ikú lọ́lọ́ fara rẹ̀ fún níbi táwọn yẹn ìgbàgbọ́ ló mú wọn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ nínú ọlọ́run bá dẹ́dà ìnígbàgbọ́ àti bẹ̀rù àlìkìyàmà ṣé wọ́n wá wò láyé pé ọlá kan wà lórílẹ̀‐èdè tí wọn ló ṣẹ̀ríà sọ́ọ́rọ̀ kóun lọ jẹ́ tíkẹ́ẹ̀tì pé kọ́mọ ṣàgbèrè kọ́mọ bayé jẹ́ ànẹ́bí orin lẹ́nu ọ̀rọ̀ ànẹ́bí pẹ́ntì ọba jẹ́ láyé tọ́lọ́mọ ọba dáríjì hàn ọ́jẹ́ blálà àtàlìkìyàmà àwọn tí ó sì lù ú níjọ́ náà lọ́hùn kì sàwọn ẹni tayé mọ́ kì sàwọn ìyẹn ẹgbẹ́ rẹ̀ àwọn gilazun shidadun la ya'suna àmà àmàràhùn wa yaf'alun ma yumarun gbogbo ẹni tó kù ń bẹ̀ nínú àdánwò yìí ọlọ́run dákun bá wà ṣàánú wọn. mọ́jà wa ni wọ́n dà bẹ́ẹ̀ mọ́jà wọn wọ́n dà bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ innahu waliyyu dhalika wal qadiru alayh. naam ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ní ilé ìdájọ́ àwọn tí wọn ò tí ì lọ́kọ àbí wọn ò tí ì láya tó bá ṣe sìnà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn muhsin muhsinin tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti lọ́kọ ìyàwó obìnrin tí ń bẹ nílé ọkọ ọkùnrin tó níyàwó lé náà lọ́ba lọ́sàgbèrè níbì kan tọ́wọ́ wá tẹ̀ ẹ́ tí wọ́n rẹ́lẹ́rìí mẹ́rin gbé dúró lé e lórí ohun tí ó jẹ́ ìjẹníyà àti ẹ̀ náà láyé òun ni pé wọ́n dè é lókò pa wọ́n ó rí ìmọ́lẹ̀ tí orí rẹ̀ láti bí báyà báyà ọyọ sókè àwọn yẹn wàá ṣàyọyọ kéékèèké kéde pẹ́kẹ́ mọ́kúta kìrìbìtì kẹfí fọ́ orí rẹ̀ kọ́ wọ́n sa òkúta ní kálukọ́ máa sọ òkúta yẹn sí ní kálukọ́ sọ sí tí òfin ní lè sá lọ ẹja wò lórí ìpẹ́ ṣàgbèrè tọ́lọ̀ fi wá gbé ìdá ọba tó bàbàrà ẹ̀mí tẹ kókó dẹ̀ lẹ́nu tó bá mọ̀ ọmọ pa àyàn ọlọ́run yóò wọ̀ náà òun lọ́wọ́ gbé kalẹ̀ pé ẹni ọba ṣe sìnà torí pé sìnà àmọ́ ọ̀dà lúrú àti mọ̀ ọ̀dà lérú àmọ́ ọba yìí ẹni tí ń ṣe yẹ́ yóò tún kó bá àwọn ẹlòmíì tí ò ṣe tí wọ́n ń gbé. sìnà torí pé sìnà àmọ́ sábàbí ìpànìyàn àwọn tí ń ṣẹ́yún láwùjọ tọ́pọ̀ torí pé oyún ẹni tọ́jọ́ kọ ẹ̀kọ́ ni àwọn tọ́jà àwọn ọmọdé náà tí wọ́n ń sẹ́yún torí pé sóun lè gbélé ìdélé tí ò ní yú ló fi jẹ́ pé ìdájọ́ ọlọ́run náà gbélé torí pé sìnì ọmọ bí ọmọ ọbọ́ àwọn wá wà nílé ọkọ lóbìnrin àbí tí wọn náà ti níyàwó ọlọ́run náà wàá gbé ìjìyà kú ọlọ́run gbélé kódà fáwọn wọn ní àyà yẹn náà tẹ́lẹ̀ nínà sọ́n ṣùgbọ́n ọlọ́run pààyà yẹn rẹ ṣùgbọ́n ọlọ́run ọbọ̀ pàdájọ́ rẹ rẹ tálẹ́ntà lọ́sọ bẹ́ẹ̀ afọwà Umar radiyallahu Allahu Anu sì ju yẹn lóko ibẹ̀ ń kà ń lọ lẹ́yìn eléyìí ìndáàlà àlàáfíà yìí tọ́ba fẹ́ dá lórí nǹkankan aláàfùbọ́tì ànáàṣẹ wọ́lmọ̀nsọ̀ ń sọ fún wa pé abrogation kí òfin kí wọ́n wà nínú ẹ̀sìn kí wọ́n padà parẹ́ ìsàfihàn rẹ̀ pé ń bẹ nínú alukur'an kódà nínú àwọn tí ń bẹ bí irú rẹ̀ torí wọ́n tí wọ́n ní àti àkídà àti àti àti àgbọ́ yóò dì pé a ah, kìí ṣe ìdájọ́ mùsùlùmí ẹ̀sìn yìí ti wà cruel jù àà ah, ìrọ̀ ah, o kódà àníbùkátà ká sọ pé ń bẹ nínú bíbélì ń bẹ ń bẹ ṣùgbọ́n àníbùkátà torí pé òun àánú tá ń pè ní ṣẹ́rù máa ń kọ́bìlà náà òfin àwọn tó ṣáájú wa tánà ìbá pa àwọn ọwọ́ condemn. ó sì wáá fi kẹ̀kẹ́ lélẹ̀ yóò fi nǹkan ẹ̀mí rọ́pò sáyé èyí tó ṣe kíni èyí tó parẹ́ yẹn. naam látàrí báyìí tó bá jẹ́ fáwọn tí wọ́n ti lọ́kọ àbí tí wọ́n ti láya ẹ̀wájú àwò láwùjọ wa lénìí kódà nígbà kan wọ́n láwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹnẹ̀bì táwọn kẹ̀ mú níṣẹ́ wọ́n ń pariwo pé inú ìlú àwọn òrukàn pé àwọn obìnrin abilékọ gan ọ̀já wọn tà mọ́ pé àwọn ni wọ́n ń gba sí àwọn sí àwọn táwọn kẹ̀ ti wò ó pé táwọn ti parí pé àwọn kẹ̀ ti sọ ọ́ dòwò tí wọ́n kẹ̀ pàtẹ rẹ̀ wọ́n tó à ń kọ̀m̀plé pé àwọn tó jẹ́ married tó ń bẹ ń lé ọkọ kódà gbọ́ pé àwọn bìkẹ́ ń bẹ tẹ́ ń sọ mí ti fọ́tò tẹ́kọ̀ nọ́mbà yìí sí oúnjẹ ń ṣe bẹ́ẹ̀ abilékọ ń ṣe bẹ́ẹ̀ láfi ní kéèyàn kọ́ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì kíkọ́ kì í fẹsẹ̀ kílẹ̀ ń ṣe ń bẹ̀ ṣé ìṣe brotel ni o tẹ kọ́ torí hòtẹ́ẹ̀lì òun náà kò ní fúndùk ẹni tó bá ti lọ sí maka ẹnìkan náà sáde sí lẹ́sùn sí sẹ́ni ráwọn afẹ́wọ́ ń pàtìpàtì ń bẹ̀ sẹ́ni rọtí ń bẹ̀ ṣùgbọ́n àwọn tẹ̀yìn ń kọ́lé nì ilé ọtí lẹ́kọ́ wọ́tò òpin ààrẹ mùsùlùmí ọlọ́run sì ní ọlọ́tí ò ní jèrè ẹni tí mu tí ò ní jèrè ọlọ́kadà ọtí ò ní jèrè akọ̀wé ilé ọtí ò ní jèrè àtisọ́gbélé fún wa nínú pátá sọ̀rọ̀ nípa al-buyuhul muharramat àwọn òwò tó jẹ́ ìwọ̀ tí mo sọ ìwà àlìjẹ́nẹ́ dè ìwọ̀ fún yẹn tọ́lọ̀ ń bá tiẹ̀ léèyàn padà wọ̀ ìyá ọkọ ló gbà gbére nínú ní ọlọ́mọ̀sẹ̀ tí wàá bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ wa ọlọ́jọ́ gbowó ọjọ́ sórí rẹ̀ gbogbo ẹni tẹ́kọ́ tí náà ní ni tọ́lọ́run bá gbé kalẹ̀ ẹ òun jẹ́ ìjẹníyà ìtún jẹ́ kàfàrà fẹ́ni wọ́n bá ṣe é fún láyé torí ẹni wọ́n jù lóko láyé ànẹ́bí bẹ́ẹ̀ ànẹ́bí ni ó ti túbá ìtúbá kan tọ́gbàyè gbogbo sámà àtìlẹ̀ ọlọ́run bá ti gbà túbá rẹ̀ tí ó bá lẹ́bọ lẹ́rù níbi ẹ̀ṣẹ̀ èèyàn ọlọ́run bò ní fi bímọ torí ìrẹ́sà nìyẹn o ó tàn pé ẹnìkan pè wọlé pé náà àfa àkẹ́ni àwọn lè mọ ọsẹsìn ní àwọn ohun táwọn fi ń pa rẹ ohun tá sọ fún ni pé tọ́bajẹ́ni tó ti márì ájú ló kò ní ohun tí ó fi ṣe kíni tí ó fi parí yọ fara rẹ̀ lọ́gbọ́n bá ń ṣe sẹ̀ríà pé òun ṣe sìnà wọ́n wá jù ú lóko wọ́n bá jù ú lóko tọ́jà pé òkú bá mọ́ padà wáyé wá tún ṣe ìgbàni ló lè kọ̀ntínú tọ́ba tó fẹ́ kó jù ú lóko padà mọ́kàn pọ́síbù láfi ní mùsùlùmí tí máa tẹ̀ ń jáde kóun fẹ́ kílèmù kóun ní abilágbà ah bí kí wọn fẹ́ dájọ́ òkú fún rẹ̀ ni tọ́ba jẹ́bi tó ń ṣe kíni tó ń lo sẹ̀ríà ṣùgbọ́n àìsófin ọlọ́run ó dé káyọ̀ gbà yí gbà ẹ mọ̀ lọ kílèmù ọlọ́mọ ìyàwó náà wọ́n sọ pé lóòótọ́ ni ẹ̀wọ̀n ẹ̀ tó àwọn ọ̀rẹ́ òun ni ọlọ́nkọ́ sànù wà o mọ́jáde wò bí ọ̀dọ́dọ̀ wà o. náà tí ayé lélẹ́yìí o ẹ̀yin náà sì ti pẹ̀ ní ìmọ́lọ́dọ̀ àwọn tẹ ní ìtẹ́lẹ̀ èyí táwọn èèyàn ò rí tán ní ẹsẹ̀ ni ọwọ́ tí wọ́n pè tán wọ́n wà nàìjíríà ọwọ́ kò lè tẹ̀ ọ́ àfáàfin ò lè da ọmú kódà kó rí ọpọ́n kó o ti sìn ní báyìí á sì pé mo lọ wọ́lọ́hún tú bá náà ni àtúbẹ̀ ká jù ọ lóko wọ́n náà tó sì jóbi àtúbẹ̀ ká fọ́n bílálà sáàmù pàtó wọn á béèrè pé ẹ tọmọ fúnra ló tọwọ fẹẹ so igi lọmọkọlá ó ń sìn náà nàfà ni àwa lọ jókòó mbẹ ẹyin náà máa sẹyẹ pé Ọlọ́run kọfà àlùbáríkà kọfà àlùbáríkà ti pẹ gbèrè a máa wá fatuwa tọrọ ike ebi mamu kan wọn ni mamu kan ni ẹ kí wọn bá mọ kọntínú kírísítẹ̀yìn ọ̀ka àwọn ọmọ lẹ́kọ̀ọ́ bó ṣe bá wọ bẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń lé jáde ẹwà àwọn tí wọ́n rábà ń túra wọn ká ọ̀pọ̀lọpọ̀ bí afúnra lóyún wọlé ọkọ nìna ẹ̀tẹ́lẹ̀ torí pé bí sẹ́ ń dẹ́sẹ́wò lára tiẹ̀ tẹ́ padà so ìgì lọ́mọkànlá ẹsẹ̀ lórí oyún yẹn náà lọ́fi jẹ́ pé àwọn ọmọbìnrin yẹn ní ọwọ́ ya burúkú torí pé ó ti mọ̀ pé bí sẹ́ ń sèwọ̀n kóhun tó wọlé náà yóò tọ́ mọ sàwọn míì náà bẹ́ẹ̀ yóò wá torí ẹ̀dọ́ ológun àwọn ah, jẹ́rìí ọkọ òun kódà wọ́n bá gbé àǹtí rẹ̀ tí ọmọ wàhálà ọ̀sẹ̀lẹ̀ torí pé ọmọ òkú ń pátipàti jọ làwọn sí síyàwó yẹn torí pé ọmọ pé òun nìkẹ́ kọ́ tẹ́lẹ̀ ọ̀nà kan tó jẹ́ gbogbo èyí gbogbo ọkọ̀ lè gbabẹ̀ kẹ̀kẹ́ lè gbabẹ̀ ọ̀kadà lè gbabẹ̀ iná ìyàwó òun tẹ́lẹ̀ ọlọ́run kẹ́ lóhun ni kó wọn jẹ ni torí pé wọ́n lé wọn kalẹ̀ tẹ́lẹ̀ náà tí wọ́n ń béèrè pé nǹkan tó lóyún wọn torí ń dé pé ń dé ìyà alẹ́sọ̀lá ìwọ̀sẹ́lẹ̀ ṣẹ̀fọ́ aṣọ fún wa pé alọ́kọ́bùrù òun ni mansila alákọ̀ọ́kọ́ òun ni àforífojì bus stop táàfin ọkọ̀ táwọ̀ lọ àlìkìyàmà lìkúlì ònàṣì makbarun bí fana ìhìn wà ń um yẹnku zuna wọlkùbúrù tẹ̀síìlù gbogbo ìdáni òní sàárè látàn torí báyìí àwa sọ fún wa pé àyàtú barisakhiya àforífojì àyàtàlìkìyàmà ẹni tí ó yóò ti máa jẹ̀gbádùn bí póun ti wà ní àlìjẹ́nà ẹni tí ó sì wọ́n náà ọlọ́run ti sọ fún ọlọ́kọ́ ni pé lọ́sàn-án àti ìrọ̀lẹ́ iná wọn mọ sẹ́rí iná sọ́dọ̀ fìràhùn wọ́n tó lè sí àsáré yóò ti máa jẹ́ kalẹ̀ kọ́dà tó lè sí òkúta àbí ọtọ́ àkù pàbàmbarì tí ẹ bá ti láǹdì sáré ntọ́kọ́nù tó kù lẹ́yìn rẹ̀ ọdẹ̀rọ̀ tí sáré bá lè mọ́yàn òun tó kù lẹ́yìn rẹ̀ yóò ti fẹ́ yóò tún lè jù lọ ìyàtọ̀ wáyé àsàárè ìta gbọ́lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam hadith yìí wá láwọn rìwàyà tó oríṣiríṣi nínú tàfàwà muslim ní àbáfàwà bukhari wípé táwọn bá kí sọláàtù sọ́bọ̀ hìtá nígbà míì ànábì wọn bá wọn pé talọ́lá lánàá yìí o nínú rìwàyà kan tí hadith yìí gbà wá á kàn lọ ibi tá a fẹ́ lọ kámọ́kámọ́ ńbẹ̀ débi kọ́ sáàsì mọ̀ pé Allah àwọn ànábì ọlọ́run ọba wáhàyò mìnàlá wàhákùn tọ́ba lálàárí nǹkan yọ padà dodo lábẹ́ ayé àlàkọ̀dé sọ́dàkọ̀ lọ́hù rọ̀ṣúlàhù rọ̀hùyà bẹ̀lẹ̀hàk. ànábì ti ńlá la fatihu makka síwájú kó tó wá sí ìmúṣẹ ànábì ti ńlá la al-isra wal mi'raj al-isra wal mi'raj ìrìn orí ilẹ̀ àti ìrìn lóòkè tá lọ sí sámà kódà àwọn tó ní ọlọ́run ọba ò sí ní sámà ó sì ṣe subhana rabbiyal a'la níbi sọláàtì rẹ̀ níbi ìforíkẹlẹ̀ rẹ̀ sọ̀tọ̀ àti pé alukurani sọ̀kalẹ̀ láti sánmà níbo ló ti àpé tí ọ̀la tí ọ̀la lè hù kódà àwọn kẹfẹ́ yìí kan sọ pé kódà fìràhùn ọgbọ́n àkìdá yé ju ẹni tọ́lọ́lọ́hùn sí lókè lọ àti amánà yàtọ̀ ó ní kí wọ́n bọ̀ ń mọ ibùn sọ́ra làálì àtọ́lẹ̀ ìlà ìlàhì Musa kọ́ọ̀lọ̀ fi wu ọlọ́run musa ọ̀sọ́ pé ẹ bá ń gbé kẹ̀ǹga àsáírọ̀ àkírí àsáírọ̀ tó ní òun lọ́fẹ́ mọ spread nàìjíríà àbí káàkiri ayé ó ti rí i pé ẹ jáwọ́ kó o lákàntí ọ̀yọ́ torí pé àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin wọn ò gbọ́ ohun tí jẹ́ bẹ́ẹ̀ wọn ò sì sọ ohun tí jẹ́ bẹ́ẹ̀ ibi náà làfáà wa Ibn Taymiyyah al-Harrani rahimahullahu rahmatan wasi'a obìnrin àzà àkídàtú máàlìkì sáfìyé wíwà máàlìkì wàá bò àní fàtàsùn máa májà yóò ń kọlu nínú kọ̀sídà wọn yàtà ilé amadi àbí wà àkídàtí mo tán fi parí ẹ̀yìn gbogbo ohun tí mo kàyé o eléyìí làkídà sáfìyé eléyìí làkídà máàlìkì eléyìí làkídà àbú hanifa kódà ahmadu ayonkalu látọ̀dọ̀ afáwọn imam ahmadu rahima allahu rahmatan wasi'a gbogbo wọn ọgbọ́n ti jẹ́ orí sàṣàyọ̀ gbọ́tọ̀ sọ pé àṣàyọ̀ ni ahlu sunnati wal jamaa àti maturidiyya ẹ̀ níbi tó ti fara kó kọlọ̀njẹ orí ẹ̀rùn gbọ̀njúlẹ̀ àti sálámà. látàrí báyìí anábì wa salawatu rabbi wa salamu alayhi anábì wa ni wọ́n fi hìmí látọjú oorun níbi tá a ti lọ ni pé ohun tá anábì bá rí lójú oorun tiẹ̀ wáyù ni látọ̀dọ̀ ọlọ́run tani ibrahim náà ti jẹ́rìí ó ní inni arọ fílmẹ̀ náà mi á ní àdìbáhùkà báńdòr máàdà tààrọ̀ lábí mọ́ sọ pé wà tó pé ọlọ́run ló ní kí ọ sọ fún pé ọlọ́run tó bá fún mi lọ́mọ ń pa ọmọ mi fún ànábì wa ibrahim ọ̀sọ́ bẹ́ẹ̀ kì í sàpààyàn ṣùgbọ́n gbàtà láti dé ó ti mọ̀ pé wáyò ti dé ọmọ rẹ̀ náà wá ti gbọ́ yé lábí mọ́ sọ pé èèyàn àfáà náà ẹ̀kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ kọjọ́ ọmọ tí ó mòye tí ó mojú tí ó gbọ́ nẹ́sù bó ṣe sọ fún pé àrọ́ fílmà náà ní àní àbíbáhùkà mo rí lójú oorun pé mò ń dúnbù rẹ kí lórí sí ìwọ ọmọ mi ó ní yá ìwọ àbá mi if alma tu ma kò pé if alma rohait òun ti mọ̀ pé amúrún ìlàhí àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ni ó ní ṣeun tí ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ tọpa ọlá ṣẹpẹ́ odúnbù mi. níbi tá a ti lọ́mọ̀ torí pé àwọn ọ̀pẹ́ àwọn tí ó ta nǹkan ni wọ́n sọ pé ìbálàlẹ̀ pé torí kò sí ohun tí àwọn táwọn asòkù sẹ́sìn ò tí ì fẹ́ mọ jù kò sí nìsín. ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́kọ̀ bá tẹ̀lé sí làákà yìí wọn àwọn léde kẹ́mbẹ́ tó ń mọ́ tó ń bá múyàn tó bá dáná wọ́n tẹ̀lé sí ọpọlọ rẹ̀ tó bá jáde kò ní báláǹsì mọ́ ijú kì í mọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn bí Allah subhanahu wa ta'ala kọ́ bá tẹ̀lé hìdáyà sínú ọpọlọ tó sóòkùn tó fẹ́ sóòkùn sẹ́sìn. àdúrà sálẹ̀ látàntorí báyìí. àwọn náà tàbá lọ́la sọ̀rọ̀ náà. ẹ yọrọ tiẹ aláàtì ẹ bá o aláàtì títì ẹ síwọ́jà nẹ́bí ọlọ́run aláàtì ẹ nù kọjá ọrọ́ kójú òdòdó bó ti jẹ́ pà nẹ́bí ni àṣẹ́kùbọ̀ wà yìí ọlọ́run mọ́ sí fáwọn mùmínì tó bá dúró tọ́ alladhina amanu wa kanu yattaqun àsọ̀kọ́ sí jẹ́ wọ́n dúró tọ́ nínú taqwa òun náà ní fẹ́lẹ̀ màmúrọ̀ gbogbo tọ́lọ̀ ní o ṣe ẹni tí ń ṣe kò ní mọ́ yọmọ mọ̀ pé tèṣù lélẹ́ ìtọ́ba lẹ́kọ̀ọ́ ẹ̀ anábì ti kọ́ alẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ wa ni wọ́n fi hàn èmi látọjú oorun o sakobani tọ́nẹ̀l galẹ̀pẹ̀ ní tọ́nẹ̀l lápèjúwe àwọn ibi tí wọ́n bá mọ̀ sí tọ́mọdáná ibi ilé búrẹ́dì àbáwọn fákítírì ṣàkóso wọn ní kíní tẹ̀ fi ọmọ jáde ńbẹ̀ tọ́jẹ́ pé orí rẹ̀ ọ̀fẹ́ ìsàlẹ̀ rẹ̀ ó ṣe kíni yóò fún àbí kí orí rẹ̀ lókè kó fún kísàlẹ̀ rẹ̀ ó ṣe kí ni kísàlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ànábì ni wọ́n á fi irú rẹ̀ hàn mí tọ́nẹ̀lì ihò bí ojú páìpù kan ó ní mítìlá tanúr mùtọ́kùn tanúr wọ́n mọ̀ pé àrò bẹ́ẹ̀ àrò tá a fi ń dáná gbogbo ohun tí èéfì bá tí wọ́n jáde ń àti iná lálùbọ̀ àmọ̀kùnrin ní tanúr ànábì wa ni àlẹ́ òdò yìí kùn wọ́n àsìfẹ́lẹ̀ wá sí òun ànábì ni òkè rẹ̀ fún gádígádí wọ́n náà wẹnu sáyẹ́ńsà ó rí pé àárín rẹ̀ ó ṣe kẹ̀m̀bẹ̀ yọmọ bàbá tó bá débi ẹnu pátápátá báwo ni ó ṣe tó bá tiẹ̀ sákì lọ́kọ̀tọ̀ wọ́n fi agbẹ̀dù sálẹ́sà wọ́n kọjá ṣùgbọ́n ni ó ṣe kíni àlẹ́bí wa ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ kíní iná gùn lọ bẹ́ẹ̀ àlẹ́ òdọ́ yìí kù àlẹ́bí ni òkè rẹ̀ fún gan wọ́n àṣìfàlẹ̀ òwò àṣì òun ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ ṣe kíni ọ̀fẹ́ àlẹ́bí wa ni yàtọ̀ wọ́n kọdù nísàlẹ̀sàlẹ̀ yẹn iná ń bẹ ń bẹ tí iná yẹn tó bá ti di pé iná gbù sóoru yẹn pọ̀ sí iná gbù lókè àwọn tí ń bẹ nù rẹ̀ wọ́n ó ní ìrìtẹ́fà ó wọ́n sáré lókè pé kí náà yóò tó mú àwọn wọ́n mọ̀ sáré lọ sẹ́nu lọ́hùn tó bá ti dókè bí kí fẹ́ jáde báyìí iná yẹn tó lè ra sílẹ̀ ó ní wọ́n tó padà wálẹ̀ pé kí wọ́n ò ní rọ́nà jáde wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ àníbi ni wọ́n fi wọ́n hàn mí pàtó wà wo bẹ̀rù sàn gbùrùgbùrù òun nípa àwọn kan lọ bẹ́ẹ̀ wọ́n lọ wọ́n bá ti jáde sí nẹ́bá ti jọ́ tó wọ́n sálọ òkè bí kéèyàn fẹ́ sá jáde wọ́n tọ padà sínú sísè òkété yóò mọ̀ ó ní àwọn tí ọlọ́run bàrẹ́dà ti ní wọ́n ti já wọn sí òhò ọkùnrin àti obìnrin wọ́n wá wà ní òhò wọ́n kó wọn pọ̀ sínú òhò yẹn táwọn pé bàdé òbá dé kọ́dà obìnrin ọmọ fọ́ra wọn lára báyìí tí ò ní ẹlẹ́mọ̀sí náà ṣe inú náà yìí náà ó ní wọ́n wá kó wọn síbẹ̀ ìyá ti sàárè nìyẹn o tọba sì ní rọ́ọ̀dì tó kọ̀ntínú àbẹ́lọ́hùn yàfẹ́ nìkan ó ní anábìsọ̀lọ́rọ̀ wọ́sọ́lọ́ wa ni òun wá béèrè tàbí ìbéèrè àníbìnú wá ní àwọn owó làwọn tí ń bẹ ń bí wọ́n láwọn tí àmọ̀lẹ́kọ̀ wọ́n sọ fún òun pé àmọ̀lẹ́kọ̀ wọ́n sọ fún òun pé a wọ́n lẹ́dí ìrọ̀ haita ó fi sẹ́kọ̀d àwọn tó rí nínú tọ́nẹ̀lì yẹn fa òǹsù náà tù àwọn èèyàn ló ń sìn ní lóbìnrin tàbí wà sáàni yàtù wà záni wà fa òǹsù náà tù wà sàwáni kama já àfẹ́lẹ́ àyà pé azániyàtù wà zání ọlọ́run náà wà ní fàhún zunnáàtù àwọn ń sìn ná lóbìnrin wà zawani àtàwọn ń sìn ná lọ́kùnrin àwọn ni wọ́n mẹ́mbẹ̀ níbo la pélé yóò ti ṣẹlẹ̀ inú sàárè ọlọ́run dákun má jẹ́ wáyé àsàárè o yá bẹ́ẹ̀ náà tí ó rí kẹ́nu sàárè lẹ́ẹ̀kì yàmà wa ń kọ́ anábì wa salawatu rabbi wa salamu alayhi nínú àlùkò àǹtọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ alukuran tó yẹ pé sí tìbíyàna lèkulè ṣe ọjà láàyè fún gbogbo nǹkan ọjà láàyè fún gbogbo nǹkan nínú ẹ nínú àyà tá a fi wọlé àkórí ìbánisọ̀rọ̀ yìí ibẹ̀ náà lálọ́ ó ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọ ní òòrùn àwọn tí wọn ò jọ́sìn fún nǹkan míì lẹ́yìn mi ọlọ́run gbogbo ntọ́lọ́ mọ́ sí wọn wà lọ́bọ̀ ìmá níbi àsìkí ni ìsọ́ni ìdáàbòbò ni àlàáfíà ni wọn ò ké pé nǹkan kan míì lẹ́yìn ọlọ́run wọn ò fẹ́ bọ́ wala yaqtuluna an-nafsa allati harrama Allahu àwọn òsínú apààyàn pé torí pé kìí sẹ̀rìn àwọn ẹ̀pá nígbà tí torí pẹ̀sẹ̀ kórìíra rẹ̀ wọn ò sí torí kọ́ jẹ ń gbèsè ẹ̀jẹ̀ apá táwa ti pa àníṣàn gbèsè mọ́ níbo lò níṣàn láyé lọ ọ̀sán ọ̀sán lálùkìyàmọ̀ ọlọ́run bá ní wọn ò sì pààyàn lẹ́ni tá a fẹ̀ ní ẹ̀ ní èèwọ̀ kódà gẹ̀rùn tí wọ́n yà mí lẹ́nu ni pé à ń sọ mọ́ tako rọ́jùmù yìí àdìsá níbi sọ pé ẹ̀jẹ̀ mùsùlùmí dúkìá rẹ̀ èèwọ̀ ni àyàfi làbí hakil islam àwa mẹ́sàn pé àṣẹ́yìnbù zání torí pé àwọn olùsùsù yẹn ọ̀dí kọ́tìlù nọ́ọ̀sì ọ̀tọ́ wa ní àti àgbàlagbà tó ti márì kọ́dọ̀ ọba amọ́jàgbà kọ́jọ́kọ́ ọmọ twenty years ní ọ̀sá ti lọlé ọkọ torí pé kí ló tún kù ẹ ti ṣègbéyàwó ó ti tan òwòrí ó ti tan òwòrí kí n tó àlà àyọjú rẹ̀ àwọn tí ó jẹ blala ìsọ fáwọn òṣèré báyà sọ lọ́wọ́ ni kò fáwọn blala wọ́n bá jẹ blala ẹ padà kọ̀ntínú ẹ kẹ́jú jẹ́ ni ẹ dúró dẹ̀ yẹ ṣùgbọ́n àwọn tó pé kí ló tún wá kù fún ọ lọ́jọ́ kó tì tọ́lọ̀ ń ṣe fún ọ mọ̀ọ́rán yẹn náà wọ́n náà ó kóyàwó jọ ọ̀tọ̀ ń ṣe sìn náà tọ́ba jẹ́ pé èèyàn bá ẹnìkan bá ní akù tẹ̀sẹ̀rí ìfẹ́ ká fi kun ni pé ọlọ́run àbátọ́ sí ìyàwó ẹni tí ìyàwó tọ́ba pé ìyàwó méjì lóní mẹ́ta lóní tí bá tọ́ àǹsẹ̀ sìn náà ó yẹ kí àti náà tiẹ̀ kó ju ẹlẹ́yọ̀kan ni ṣùgbọ́n gbẹ̀ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun lọ́ba tí ń ṣètò tí ń ṣòfin gbogbo ẹni tó wà ládùn àdẹ́wò bẹ́ẹ̀ ọlọ́run dákun bá wa tún wọn ṣe torí pé àìdá tiwọn náà ń kó bá wa láwùjọ àmọ́dí àdìsọ́ yọ gbalẹ̀ ìkí okò ní da ibi ọmọ ọbẹ so ló fi jẹ́ pé a ní bùkátà sí ká bẹ lọ́hùn kọ́lọ̀ ńkọ́ jẹ́ kí gbogbo oníwà ẹ̀ṣẹ̀ báyìí kún otu bá ọlọ́run fẹ́lẹ́ dà wá ní wala yaznun kódà àwọn òṣèṣì náà torí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yọ pàdé òkiri bíi ti ẹ̀ṣẹ̀ ńláńlá tí ó kó bá aláìkìyàmà ọlọ́run wá ní àwọn tí ọba wá sí àwọn kẹta àkàyí ọlọ́run yùdọ́ àfúlẹ́ olè àdáàb àwọn tó bá ṣe yùdọ́ àfúlẹ́ olè àdáàb ọlọ́run ní ìyá wọn ìpele ní ọ̀jẹ́ yawmal kìyàmà lọ́jọ́ àlè kìyàmà wọ́n yóò kò lè dùn fíhì mùhánà wọ́n mọ̀ abẹ́nú ìyá yẹn lẹ́nu yẹpẹrẹ ẹ̀ pàṣẹ fún wa pé àwọn ẹ̀ríkà àwọn tó bá jẹ́ oníjọba tó má fa àwọn sẹ́wọ̀n so ẹ̀wọ̀n tí sábà ṣe àwọn ẹ̀wọ̀n tí wọ́n kọ́kọ́ mọ fún lẹ́sẹ̀ náà kọ́dà wọn lè pe dókítà kan tó lọ ń tọ́jú rẹ̀ ó lè kó òun béèrè gbá òun béèrè àwo mọ́nà wa ni suratul Furqan láyà kàǹkà ọlọ́ni yóò bẹ́ẹ̀ mẹ́ mọ̀hánà dáti pé zalilan hakiron lẹ́ni yẹpẹrẹ lẹ́ni tí ò ní tí tọ́kọ ẹranko ọ̀fẹ́ lápọ̀lẹ́ jù lọ tó ti sọ́ra rẹ̀ kalẹ̀ ọjàrà rẹ̀ bọ́ ọmọ ọ̀kẹ́ ẹni ìkẹ́lá dáa wàlàkọ́dì Adam ṣùgbọ́n ọ yẹpẹrẹ ara rẹ̀ torí pé ohun tí ó fi yẹpẹ tàbí náà yẹpẹ ara rẹ̀ ní tẹ̀fọ́ àwọn tó bá jẹ́rẹ̀ ko aláwọ̀ pé kún ó di yẹpẹ ó tàn pé àwọn ò ní ṣe kíni wọn ò ní wọnẹ́ wọn ò ní wọnẹ́ torí pé àwọn wọn ò sínú àwọn alùmùkàlàfóòn àwọn tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn àwọn wá di yẹpẹ tí wọ́n parí tí wọ́n bá ti kanra wọn padà ṣùgbọ́n wọn mọ̀ bẹ nínú nẹ́yẹn lẹ́ni yẹpẹrẹ ẹni tí ń wu ẹran tí ń fi nẹ́wì

ní code room sàn pé lẹ́kùn ti ta ọ̀tọ̀ lẹ́kùn kan tó kọ̀ wọ̀ bìkan ọ̀tọ̀ bí lẹ́kùn yẹn ṣe ń bí ó bá ṣe ń súnmọ́ ní pátápátá sí bẹ́ẹ̀ ni coldness yóò ṣe mọ yóò ṣe mọ pọ̀ sí bẹ́ẹ̀ náà nírú eléyìí náà bí bá ṣe ń jẹ́ kọ̀rọ̀ kọ́ńdú sí bẹ́ẹ̀ ni ooru yóò ṣe mọ sí kíni lẹ́kùn méje ni wọ́n ti mọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé aṣáàdùn ha harron èyí tó gbóná jù ń bẹ̀ wà kárùbàn èyí tí yọnu bẹ̀ fìtínà ẹ̀bẹ̀ tọ́pọ̀ jù wàgámà ìrònú bẹ̀ tọ́pọ̀ kódà wà á ń èyí tí wọ́n jù ń bẹ̀ ibẹ̀ níbi tí wọ́n sọ ọ́ sí wà á ń ha rí hàn wọn ni yẹkùnù lè zùn náà èyí tó burú jù tó pé òórùn paríparí ni kò ìgbóná paríparí ni fìtínà ẹ̀bẹ̀ paríparí ni ibẹ̀ ni wọ́n fi ó sí. ayé Kùránì nílé yàtọ̀ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó lè lọ́dọ̀ wọ pé àwọn ìfẹ́ gbọ́rú eléyìí ọ̀ láàánú tà nẹ́bì o àfa tó ń lẹ́nu sọ fún ọ ní pé a tábà débi ọ̀rọ̀ iná káàkiri mọ́ sọ fún ọ pé iná káàkiri pé kò ní jẹ́ ọwọ́ àlùjẹ́nà ni ọ̀ láàánú tà nẹ́bì o. fún ọlọ́run lórí ànábì pé bil mu'minina ní ar-Rahman ar-Rahim ní al kódà àwa tá à ń sọ ní àṣọ torí pípẹ́ kankan wa kọ́dẹ ní ìyá kámọ́ bá àti kínní kámọ́ bá jìyà ní òun tá a fi ń sọ. ọ̀dà àwọn tọ́jú àwọn tí ń ṣiṣẹ́ kámọ́pọ̀ àwọn tí ń ṣiṣẹ́ iná àwọn tó ń fún wa ní ìmọ́lẹ̀ àwọn electricity company tí wọ́n bá fani fún yàtọ̀ tí wọ́n rí òpó transformer wọ́n wàá fi kínní sí pé ó kúrọ̀ṣẹ̀ báyìí pé danger gẹ́gẹ́ bá ní ṣùgbọ́n pé bá a ń zartukun náírà tálà zọ láàyè sùláhà ìlàlẹ̀ àṣọ ọlọ́mọdé ajé lórí ibú mọ́jà sọ ibú àtàwà àti gbogbo àwọn ẹni wa wípé ní irú ohun tá à ń sọ yìí kí lọ́ní. àwọn kẹ́yìn ti ń pinnu fáwọn òtúba kọ́lọ̀ ń jẹ́ olè sí. wọ́n náà ti ẹ̀wọ́n rọ̀mọdọ́nì yìí ọ̀pá sìnẹ́tì láàrin oṣù kan òsìkú tọ́ba fi ayé rẹ̀ ò ní bàjẹ́ ọrùn rẹ̀ ò ní bàjẹ́ kọ́mọjáyé wọ́n bàjẹ́ àti alkiyama wa. naam kódà nínú táwọn ẹni àlìjẹ́nà tá a fi ní ká mú nínú ìròyìn wọ̀nyí àwọn tó ń sá fún lélẹ́yìí o ẹlẹ́mìlẹ́ wa wò pé a torí pé nínú ìròrí ti ẹni pé wọn ò béèrè náà ò béèrè àlìjẹ́nà dà ìròrí pátipàti lélẹ́yìí kìí ṣe ìròrí mùsùlùmí. ìpè ẹ ìsìn àtòrí iná ìsìn àtòrí àlìjẹ́nà torí pé nífẹ̀ẹ́ rẹ ni ìpè à ọkùn ábìdálì láhì ọbàlì wọ́jì yìí òkèbìlà ọ̀hún ìrání wà láàkọ̀ọ́sẹ̀ èdè jẹ́ ọ̀jẹ́ mùsùlùmí nìyẹn o torí pé àwọn mùsùlùmí àná tọ́lọ́run ẹlẹ́dàá wa ní àbọ̀dọ̀ gbẹ́sẹ̀ kó lórí ìlànà wọn tẹ́bá ti nígbàgbọ́ bíi tiwọn ọlọ́run lẹ́ẹ̀dì mọ̀nà. anabi wa salawatu rabbi wa salamu alayhi anabi kan tó máa sọ pé wọ́lọ́run inni a'udhu bika min adhabin nar ebi bẹ́ẹ̀ náà àdúrà tá a mọ̀ sí níbi sọ́láàtì àbí ọlọ́run yìí ń wá ọ ní sọ́kò ń bi ìyá ní àyípànẹ́bí jùn ọ̀fẹ́ ìsìn lọ́run torí kọ́mọ́ bá wọ̀nà yọ́tọ̀ àpé àlùkà àlìjẹ́nà yìí ń béèrè àlìjẹ́nà ìsìn lọ́run torí kó lè wọ ọláwọn ni wọ́n fẹ́ ní ìjọsìn wọlé fẹ́ tó fi jà nẹ́bì lọ bẹ́ẹ̀ làwọn sọ̀hábà àtàṣe bá ara wọn tí wọ́n tá níbi tiẹ̀ bẹ́ẹ̀ ń fẹ́ tó ní ẹ̀mọ́ takọ̀ ọ̀gá yín o ọ̀gá rẹ̀ bá wò ó pé ẹ̀hẹ́n ẹ bá nẹ́bí ní ẹ̀mọ́ takọ̀ ọba ni wọ́n lọ sẹ́gi wá gba àwọn sẹ gidi wọn dáná sí ọ̀nà yẹ kíw gba àwọn kí ọ̀nà yá ẹ mọ wọnú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ẹni tí wọ́n rà àníbi làbọ̀rọ̀ takọ̀ ọ́ àti olórí wa à ẹni kẹlẹ́ wá ní ẹ̀dá fún ẹ̀dó ẹ̀dó ẹ̀dó asá fún kámọ̀ wọ̀n ní la fi fi ẹbọ lẹ̀ láti bá wọn sò sàlú ẹbọ ìlú tó ń pè lásà láfi jẹ́ kíni láfi fílẹ̀ gbogbo àgbékọ́ láti kó dànù àbújẹ́ láti kó dànù àbùsárí láti kó dànù bàǹtẹ́ láti kó dànù ògèdè láti kó dànù à ànẹ́bí ọ tó yẹ láti sáwádọ̀ ànẹ́bí kí kámọ́ bá wọ náà jọ̀rọ̀ àfọwọ́ sáà fún sábìt wọ́n là ànẹ́bí wà yìí à ó ní wàá àǹdára náà wàá àǹdára náà náà rọ́n wọ́n bá sárọ̀ jannata. وعذرنا نارا وبأشر جهنته وعلمنا الإسلام والله نحمد ثمن الإسلام والله نعمد وعلمنا الإسلام والله نحمد ah, àrẹ́bì kìlọ̀ fún wa mìíràn wọ́n ni ah, ah, a kò rọ́rọ̀ annabi tẹ́lẹ̀ yìí bá ní tọ́bá díjẹ́ omi náà lórí lẹ́tẹ̀ àfáà kan náà sọ nǹkankan fún wa náà wọ́n pe àbí àwọn àfáà kan lọ́sọ bẹ́ẹ̀ ọ̀wọ́ padà sínú tírà ọlọ́run kọ́ padà sínú ọ̀rọ̀ annabi wọ́n nígbàtà annabi ò tí ì kú yìí fárùdúhù ilà láàyè wọ́rọ̀ súúlì yìí ah, ẹjá kó ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ ànẹ́bí o gbọ́ ọ̀rọ̀ ànẹ́bí wa ń sọ ah, gbàtà lọ olórí wa tẹ́ ní ọmọ kàkwàṣẹ rẹ̀ ọba dáná ní akó sínú mẹ́ o àwọn ìní kakọ́ àbàkà bí i lẹ́ kàtó à ah, ànẹ́bí ni láwùdà hàlùtù múhù tẹ́ bá wọ náà yẹn ni ẹ mọ̀ ọ̀bẹ ń anábì wa Ibrahim ọ̀dà abẹ́ òsì béèrè yẹn torí pé kódà ààrẹ tí ọ̀jẹ́ ádámà tẹni gbogbo ọ̀mọ̀lọ́lọ́ fún ọ̀gbọ́tọ̀lọ́ sọ fún wa alama ádámà lè àsùmáà kúlà kódà òye tó ṣe ádámà kọ́ ló kọ́ rẹ̀ yẹn kéye tó ṣe ẹni ádámà tó kù bá ń rí fàásì bí ńlá wa ni àtànẹ́bà àkídà kéèyàn sọ pé ẹ̀mí kan sọ àkídà kúfùrù ni ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ń ta sọ pé àkídà kúfùrù dáwọn pé ẹ̀mí kẹfìrí aláìnígbàgbọ́ nù ọlọ́run ní mọ́ pé ẹ̀mí kan tó ti lọ náà ọlọ́run tún ń gbé wọ̀ ní tún ń gbé wọ̀ ní tún ń gbé wọ̀ àwọn èèyàn kan nítorí àwa tí alẹ́ tó àtàrí àkídà kúfùrù àdéhọ́kàn kẹfìrí nírú bẹ́ẹ̀ ajẹ́pẹ́tẹ́ nìyẹn bá sọ̀rọ̀ tàbá lọ́sọ̀sọ̀kúsọ ànẹ́bí ọlọ́run látakò àbí táwọn ọmọ tó lè ti àdọ́mọ ànẹ́bí ọlọ́run àtọ́lọ́ ah, ti pàgbé ni wọ́n ni wà ń tàbírò ìlà bílgísí mi ìsáàrà wà ń tàbírò ìlà bílgísí mi ìsáàrà tọ́bá ti lẹ́mí ẹ̀nà lọ́wọ́ ajẹ́pé fádàládà ajẹ́pé ọmọ àdẹ́bí adámọ̀ lòun náà ajẹ́pé ah, òun náà padà fòwà kọ́bílà àbí so níbi tẹ́ ẹgbẹ́ wàyà sí lélẹ̀ náà níparí torí pé yóò wá ká tó lọ síbi àwọn ọ̀nà táàfì dènẹ́sìn láwùjọ ká lè sójú òpó ni pé àwọn tó jẹ́ ní àlìjẹ́nà yìí wọ́n sá fún wọ́n ń dáàbò bo àpọ́nlé ara wọn wọ́n sì ń dáàbò bo abẹ́ wọn wò sí sìnà torí kíni torí wọ́n mọ̀ pé sìnà téèyàn bá ṣe déyìnù kí mọ̀ pé gbèsè ni gbèsè ni o kódà àwọn Yorùbá náà sọ pé gbèsè lórí kì í sóore nìkan ìwà burúkú náà gbèsè ni kàmá tẹ̀dínù Sudan wọ́n kàmá tà àmàlù wọ́n ní gbèsè ni tọ́ba yìí ti ya ọ̀sán ẹ̀sán rẹ̀ ilé ló mú ìmáàmù wa Ṣáfi'í rahimahullahu rahmatan wasi'a nínú ọ̀rọ̀ ẹlẹ́sìn rẹ̀ kẹwọn wọn ni ifu taifu nisa'ukum fil mahram àdàkùn kájú a àwọn obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ rẹ̀ tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ àwọn ìyàwó tiẹ̀ náà wọ́n yáfi wọn ẹlẹ́mìlẹ̀ wá wò pé kọ́dà ilé aláwọ̀ ìyàwó wọn lọ́jọ́ kan wọ́n ní wọ́n jọ ń lọ láàrin ọjà àti ohun àtọmọ rẹ̀ kan wá ọkẹ́ dìmọ́ ọmọ rẹ̀ bí pé yóò kíìsì rẹ̀ báyìí inú rẹ̀ wá bàjẹ́ ọwọ́ ni ah òun sẹ̀ gbàgbọ́ yẹ pé òun náà ṣe bẹ́ẹ̀ rí fẹ́nìkan ẹ̀sán rẹ̀ lòun náà rí yẹn pé òbí ó ti mẹ́sàn-án wá fóun nìyẹn so ìwọ náà tó ń ṣe pálapàla pẹ̀lú àwọn obìnrin kódà ọlọ́mọdé apàdé olè o ó lè jẹ́ àwọn olè dáná sọ́wọ́ pé àwọn ni wọ́n síyàwó rẹ̀ báṣubàṣu tó kọ́ náà ń síyàwó àwọn èèyàn báṣubàṣu ọwọ́ bò tiẹ̀ lúlúlú etí sí ọgbọ́dọ̀ kan àbáwá àlẹ́mọ́ hmm, etí sí ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ kan kódà wọ́n lè jẹ́ kó gbé fáànù lọ́wọ́ ọ̀rọ̀ máa ń sáwọn ìfò tà ìfò nìsá òkun ti máàrùn wọ́n wà kó gbé fáànù lọ pé àwọn pé ọkọ̀ tí ẹ̀ tó ń bá àwọn tó ń bá ti sinmi ọmọ ọlọ́mọ tó ń bá ti sinmi àwọn bá wọn ò sí ń bẹ̀ ọkọ̀ wọn sí ń bẹ̀ àtọ́ntọ́ náà bá ti kájú kájú lára àwọn obìnrin àwọn obìnrin tiẹ̀ náà àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ pé ah, ah, àwọn ah, ọmọ ọ̀sáàsù Ah, ah, ah, bàbá jẹ́ ti pátípátí kì í sàn àwọn ọmọ ọ̀sáàsù ẹ mọ́ lọ. kọ́dà kọjá ọtí ọmọ rí ọlọ́run ti mọ̀ kọ́ àwọn ọmọ yẹrẹ yọ. wọ́n tọ̀ bá ṣe bẹ́ẹ̀ watajannabu ma la yaliku bi muslimi jìnà sí ohun tí ọ̀tọ́ sí mùsùlùmí tẹ́kọ̀ mọ̀ ṣe sílẹ̀ kìí sọ ọjọ́ bá mùsùlùmí ń bẹ̀ kìí sọ ọmọbìnrin mùsùlùmí ní ọ̀fẹ́ lọlé ìwé tí àrẹ ara kọ́ndọ̀mù fún bámbám pẹ́sàmọ́ gboyún wálé àbóòká mọ́ lóyún watajannabu ma la yaliku bi mùsùlùmí kí ká mọ́ mùsùlùmí èyí sì yá rẹ̀ sí bàbá rẹ̀ mẹ́rin lóyún o boyfriend torí mi náà ń bá wọn yẹn sẹ́yẹ́ yóò sì wù nígbà ìyàwó rẹ̀ káwọn ọ̀rẹ́ mi ó fún mi lẹ́bùn mọ́ fún wọn lóyún o ṣùgbọ́n o lè mọ tẹ́ẹ̀sì irinṣẹ́ rẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ fọmọ ọkùnrin watajannabu ma la yaliku bi mùsùlùmí وتجنبوا ما لا يليق أوان من يسني في بيت بألف درهم أيوت tí máa ń sẹ̀sìná pẹ̀lú ẹgbẹ̀rún ọ̀kẹ́ tí ibẹ́ tí yóò sì ní àbẹ̀gẹ́rẹ̀ àmì inú ilé ọ̀fun Ah, wọ́n ní wọ́n bá wọn ọmọ tiẹ̀ ìyàwó tiẹ̀ náà wọ́n bá wọn sàgbèrè àbá ń tí rẹ̀ àbí ìyá rẹ̀ kódà wọ́n lọ́tọ̀ sanwó pé kódà wọ́n tó gbowó lọ́wọ́ ẹ̀ pé ó ṣe thank ni wọ́n ṣe ti wọn wọ́n lọ́tọ̀ dóńgbèsè ni máa ń yẹ sí ni yusna bihi wàláwó díje dáríhi ìkúntayà àzàlàbí bàfàfọ́ àmì wọ́n ẹni tó bá ti ń ṣe sìnẹ́ yusna bihi. wọ́n fèsìn náà pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ náà àbáwọn ìyàwó tiẹ̀ náà àbí ìyá tiẹ̀ náà àbẹ́gbọ̀n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀. ibi tí ọ̀sà ti rí bànújẹ́ wọ́n láwọ́ bí jìdáàrì yìí pé ọ̀ tiẹ̀ wá bímọ torí pé òbímọ náà ló fi ya tẹ́rọ̀ ìwọ ọkùnrin wọ́n náà òbímọ torí pé àmọ́ sinmi láàánú ẹlòmíì torí pé ọ̀rọ̀ ọmọ lóbìnrin náà odò sì ná. tọ́sí kọ́dà ẹ̀rọ ọmọ ọba ọkọ pé ọmọ tó bí rárá kọ́ bí gẹ̀ẹ́ báyìí sẹ́mi mo ní torí ìrìn rẹ̀ tó òun kàn ní káwọn ọmọ dẹwò náà rìn àmọ́ bí tọ́lọ́wọ́ ti gbàdúrà yẹn fẹ́ bí ọmọ dàrú dàpọ̀ ọwọ́ tọ́wọ́ jẹ́ pé ọwọ́ àti wò nẹ̀ pé ọ̀sára gbàdílé rẹ ẹnìkan ọ̀rá yìí wọlé sọ́dọ̀ àwọn ìyàwó rẹ ọ̀rá yìí wọlé sọ́dọ̀ àwọn ọmọ rẹ wọn ni wà láwọn obèjì dáárí yìí kódà bó sògiri rẹ̀ tọ́ bẹ́ẹ̀ lu wò àwọn kí ó sì mọ kí ohun tọ́lọ̀ ń dá fún wọn mọ̀ kí bọ̀bẹ̀ tí wọn níjẹ́ oṣù ọba ihò lára ọkọ̀ rẹ kódà ewúrẹ́ rẹ wọ́n fẹ́ lè mọ bí ewúrẹ́ rẹ ṣe sì ná ó ní nǹkan táyà ààrà àlàdé bá àfọ́fọ́ a torí rẹ bá pé tọ́bẹ́ láti wọ̀ sí dáadáa wọ́n ní gbàgbọ́ yóò tàn sọ yìí o tó tu ojú bá wàá ṣe ń sọ yìí lọ wọ́n ní torí pé kí ni iná zina iná zina dẹ́yìnú fa iná àkọrọ̀dítàhó kánálì wà fà mí ní àlèbẹ́ ètì káfà alẹ́ wọ́n ní tọ́ba yá gbèsè sinẹ́ ọbẹ̀ ni. ọ̀sán padà ọjọ́ pébà tí ń bọ̀ káàmì lọ́fà min ali basic lára àwọn ará ilé rẹ àwọn tí wọ́n ṣe fún tínú rẹ̀ ọ bàjẹ́ gbogbo ọmọ tí wọ́n náà bí pátá táwọn ẹ̀bá ń bẹ́ ńlẹ̀ báyìí wọ́n lè mọ́rí fọ́kànbalẹ̀ wọ́n lè mọ́ dúró gbẹ̀yẹ wọ́n báwọn yẹn sí àwọn ọmọ ó sì táwọn ọmọ pé àwọn ọmọ bọ̀dá àgbẹ̀ ni mo wò láti kiri wọn ti fi sí mi lọ́dọ̀ ṣùgbọ́n àwọn ọmọ tiẹ̀ ń kọ́ ẹ mọ̀ lọ sájọ ìlú ni kẹ̀ẹ́tọ́ ra àwọn tó lóyún. lọ́fi ní nkùntáyà tánálé wà fà nínú àlè bẹ́ẹ̀ ti kàfà alẹ́. yá ha ti ká kúrúmà rìjà sítìrọ̀ rìjà ni wọ́kọ́ ti àd. gàgá gàgá àpọ́nlé tí ń bẹ lára àwọn òbí àwọn tó bímọ obìnrin tí ń bẹ lára àwọn ìyá wọn.

àbí mọ̀álìm àbí ṣéwù ó yóò tó lè pera rẹ ọ̀ ń gbé okùn fẹ́ torí pé kéèyàn ìyàwó rẹ kọjá pé kọ́ ọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìmọ̀ mẹ̀ntẹ́ẹ̀nì ìfẹ́ òun náà lè mọ bíbí ọpẹ ẹwo ti pé ọkùnrin kẹ ò ṣe kí ni àjọ fìdí àkáyàrí ara rẹ ó sì wálẹ̀ wọ̀ nígbà tí ìjàmbá dà pọ̀ pé ah, wọn náà máa rò pé hey tó máa ní mo fílẹ̀ nísìn ṣé mo lè pé mi ní sọ sísọ ọkùn fẹ́ ló ń gé yẹn tẹ́bẹ́ iná mọ́ sọ pé àdúrà fàrdì láyẹ́fúnà láyẹ́fúnà ọ̀tá abẹ́ ẹ̀kọ́ kéré tán wọ́n ṣubùlà ìmáwá àdáti ìsàfẹ́ra mọ́kàrọ́ ọkùn fẹ́ ló ń já yẹn wọ́n ní ọ̀sẹ̀mí òní sẹ̀mí àpọ́nlé òní kúlẹ̀ ní àpọ́nlé wọ́n láwùkúntà húrán tọ́bájọ́mọlúwàbí ni ní sùlá láti tọ́ ẹwà múnibúni pẹ́pẹ́ àtọ̀ kéésàtọ̀ bú wọn ebi ọ àtọ̀ dáadáa wọn ebi wọn náà onímọ̀ sísìn náà onímọ̀ sísìn níṣẹ́. máa kún ta àtàkàlẹ̀ orí màtí mùsùlùmí oníjẹ́ tí ọmọ fagagá àpọ́nlé tí ń bẹ lára àwọn ọmọbìnrin mùsùlùmí àwọn bàbá tó bí wọn àwọn ìyá tó bí wọn ò ní fojú wọn gbolẹ̀ obìnrin tí ń bẹ ńlẹ̀ ọkọ ò ní fojú ẹ̀ gbolẹ̀ torí pọ̀ fẹ́ ṣe láàánú ìlú lọ fẹ́ ya tó lábì kọ́fẹ́ ìkẹlẹ̀ máàkì tó fẹ́ fún nílé ìwé sóhun ní ọ̀sọ́dẹ̀ ní àlìjẹ́nà sóhun ní fẹ́ àbí sẹ́tọ́ ti ẹ̀gbà ẹ̀mílẹ̀ wọn tó ń jẹ yín lówó oṣù nì ẹlòmínà ìfisì nígbàṣẹ́ níwọ̀n padà ń bára nígbà tó máa ń jẹ wọn lówó wọ́n fi ní láwókú ń ta hóra ń mínsùlá láti tọ́ ire máa kú ń ta àtàkàlẹ̀ hó màtí mùsùlùmí. àbẹ́yìn obìnrin tẹ̀yà bá kò pé kí làwọn tó wá jẹ́ kí sìn náà yẹn kọ́ gbalẹ̀ láwùjọ wa ẹ̀ ìntìṣàrù zina tó fi jẹ́ pé ọmọ àlìjẹ́nà tó náwọn òròyìn àlìjẹ́nà lára pé wọ́n sọ abẹ́ wọ́n sọ ọmọlúàbí wọn tó fi wọ́n láwùjọ wa ìbẹ̀ láti tẹ̀síwájú. eighty seven ninety nine sixty one eighty nine ní báyìí ojú òkú ti wà ní ṣíṣí kalẹ̀ fún ẹ̀yin èèyàn wa nílé nígbà táwọn ọkọ̀ sí zero eight zero seventy six zero three nine six one four zero eight zero seven six zero three nine six one four ibẹ̀ ni a mọ̀ pè sí. náà. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. Àtúnṣàtò àfẹ́fẹ́ ìfọ̀nàmọ́ àtúnṣàtò. Àmín. Ẹ̀dá kan ti ká mọ lọ bí tí a lọ sí. Àbá aláàjì sáláàjì dájú. Ilé ìrìn ni pé ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bá ṣe wà nù oṣù ramadan yìí ká pé ìyá wa rí ọmọbìnrin tó tó èyí àṣàyàn rẹ̀ ṣé èyí lè àṣẹ àwọn out. jẹ́ ọ̀fẹ́ ẹ sọ Yorùbá ni ask out yẹn mọ́sọ̀ èbó tí ojú kí ọ̀dà rújú lẹ̀. àṣìpé ìyẹn lè ìyẹn lè tẹnu fẹ́dà. ẹ̀hẹ̀n tó tẹ bá ní ask out ìfìlà àti àwọn oṣù náà ni pé ẹ jẹ́ gbé ọ jáde ìtumọ̀ rẹ̀ nínú. ìwé ìwà mọ́kọ̀ ask out tó ti ẹlẹ́kọ́nù fẹ́dà ọ̀sàbù tára yín bá ti gbé tó ti yé mo ti sọ sí ti yé yín tára yín gbé tẹ̀ ní padà tutù débi pẹ̀lú ẹ̀rí lè kírun tó ń bá yá ọ̀sàbùrú mẹ́. àfọwọ́ aládìsẹ́lẹ̀ ẹjẹ́ àbí yín níbèrè kẹ̀kẹ́ gba báàgì fẹ́ mú. àkíní yàtọ̀ sí ń bẹ láàrin láti bẹ̀rẹ̀ sọ láti kíní yàtọ̀ sí ń bẹ láàrin òun ọkùnrin àti obìnrin ní tábà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀run gbàrà báyìí sọ pé alùpẹ́ obìnrin lọ́fẹ́ kírun yìí kò ní sílé ọkùnrin òun ó ṣe kíni àwọn obìnrin ò lè gbóhùn jákè tí máa ń kírun ọkùnrin ti ah, gbóhùn jákè. ilé ẹ̀kọ́ mo ní láti bẹ̀rẹ̀ òun náà ni pé obìnrin ò ní ṣe ìkọ́mà tó bá fẹ́ kírun ọkùnrin nìkan ni mo ṣe ìkọ́mà ṣùgbọ́n tòun ti bẹ̀ tẹ́ni obìnrin ọmọ gbóhùn lọ lẹ́ gbogbo orun rẹ̀ pátápátá kọ̀ láti sókè so ìgbọ́kùnrin ọmọ ké àti sókè àyà tó ti máa ń ṣe ìbámu fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ nìkan so látà bẹ́ẹ̀ á ní báàgì ìṣẹ̀mú ẹyọ̀kan nọ́mbà yín kí ló parí nọ́mbà nọ́mbà tó parí nọ́mbà wọn kí àwọn ọ̀bọ̀n wọn bá kọ́ kalẹ̀. zero six kí ni nọ́mbà mẹ́rin ni kẹ́kọ̀ọ́ nọ́mbà tó parí nọ́mbà yín. ninety three zero six. ninety three zero six naam afọwọ́ aládìsá naam bisimilah fẹlẹ́mi kíra ismi muslim náà wà náà. jazakumullah khairan. wọ́n tọ́jú àwọn ọ̀la fẹ́ràn. wàhálà ìgbésẹ̀ náà Ìgbésẹ̀ pé àwọn afẹ́ kí ẹ bá gba àwọn òbí nímọ̀ rẹ̀ lórí pé àwọn òbí tí wọ́n rí ọkùnrin tí ó rẹ́fẹ́ ọmọ ní ìlànà ẹ̀tọ́ wọ́n sì wọ́n sí lára. Àwọn ẹ̀ tí ń gbọ́ báyìí, àti sẹ̀sọ́nà, ọkùnrin ẹni tí wọ́n fẹ́ sàbámọ̀, tó bá ti rọ́kùnrin tó wá pé mo fẹ́ fi ọmọ yín, kó tètè fà á fún kó tó di pé àwọn. ìnira tó ń fún ọmọ ọmọ tẹ sọ fún wa ní ti a ti gbọ́ ohun tẹ̀ ń sọ so wọ́n ní ìnira tí wọ́n ń ṣe ohun tójú ẹlòmíì náà rí tí wọ́n fi àwọn ọmọ rẹ̀ ṣe lọ́jọ́ lómi ò gbé àwọn òkọ́ wà strict tó ti káwọn ọkùnrin náà ẹsẹ̀ dẹ̀ ẹ̀yin ọkùnrin náà tẹ́lifíṣàn tó bá fún ìyàwó ní nírọ̀rùn tẹ́ bọ́ọ̀gẹ̀ tó bá gbà tán yọ ọmọ àkọ́rí wọn ni ṣùgbọ́n wà tí ọjọ́ pàtí láwọn ọmọ obì tó ti dàgbà káwọn bá sábàmọ̀ tábà ti ráwọn tó lẹ́sìn tá a sì yọnu sẹ́sìn wọn ayọ́nu sí wa wọn ànẹ́bí ni ká fọmọ fún wọn tá a bá ṣe bẹ́ẹ̀ ànẹ́bí la sábàmọ̀ ọlọ́mọdé aṣàbámu láti mọ búkọ̀ nígbà bàbá di sọ báyìí àwọn ibi tẹ́ ń lọ́kọ́ yẹn ọlọ́mọkọ sọ̀rọ̀ mi. alẹ́kùn sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ rẹ̀. orúkọ yín mi dẹ́jú ń pè. orúkọ yín. ẹ̀tí kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí ajá fàwọ́sí aláàzákí. kí ni ìbéèrè mi ni pé ọkùnrin tó ní ìyàwó mẹ́ta lé. tuntun àṣèṣì náà irú ìyàwó lọ́wọ́ fún ọkùnrin ah, yẹn. gbogbo nǹkan ti sọ ẹ a sọ̀rọ̀ kó fi ní ti gbọ́ láti bẹ̀rẹ̀ wá sí ẹ̀nà òun làwọn ọ̀jì àtànẹ́bì ní bẹ fún àtọ́lọ́mọ bá dẹ́dà tá a sì bẹ́ ọlọ́mọdé ọjọ́rú yà bẹ́ẹ̀. kí ni ẹ jẹ́ ká ìbéèrè kan ẹgbẹ́ àtẹ́rà hisnu muslim. tẹ̀rẹ́dì. kí ni àdúrà kí ni túmọ̀ àdúrà tá a mọ̀ níbi rukun nígbà tá a bá wà ní rukun ni túmọ̀ rẹ̀. Ah, torí pé kò tọ́ sí mùsùlùmí ká mọ ṣe nǹkan níbi ìjọ ká mọ̀ fún wọn rẹ̀. wàlẹ́kùn sálàmù rántúlọ̀ wákàtí. yétúndé láti sàkí. náà yétúndé láti sàkí kí ni ìtumọ̀ subhana rabbi yàlẹ àlà ìtumọ̀ subhana rabbi yàlẹ àlà táwọn ti níbi ìforí kan kí ni ìtumọ̀ rẹ̀. ọlọ́run ni ó ní ìfẹ́ àti ìgbẹ́lọ́. Ah, ẹ gbá ẹ dákun. òun dẹ̀ lọ́ga jù. Ah, ah, òun dẹ̀ lọ́ga ti gba ìkẹyìn ẹni pé ọlọ́run ọba wa ọba tó ga ni kódà wọn ní ju èkó ọlọ́run òkè ni ọlọ́run wà fáwọkọ̀ arṣì yìí so ajá ayétúndé kẹwàá sí ṣọ́ọ̀kù wa ní nọmba twenty ní scholarship shopping complex so ẹ̀rọ àpọ̀ nọmba àpárí fún wa hisnu muslim gbogbo àdúrà tá a mọ̀ sí gbogbo àṣkáàrù pátápátá ó ti wà nù ẹ̀sán tó sí yorùbá. fifteen eighteen. no fifteen eighteen fifteen eighty báyìí náà ẹgbàá sẹ̀mú tẹ́lẹ̀ tọ́ tọ́lọ́mùtọ́sọ̀rọ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته